This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. gbogbo ntọ́ bá fẹ́ lè tọ́ bá fẹ́ díjú ìwọ sàlùwàlá lo àdábùdùá àwọn ẹ̀kọ́ àdúà ìwọ lòó nínú ẹ̀kọ́ àdúrà tọrọ ọ̀pọ̀lọpọ̀ ìsìgì fáàrù ẹ̀sẹ̀ kìí jẹ́ kádùá ó gbà ìwọ tọrọ ìsìgì fáàrù kọ́pọ̀ gan nínú ẹ̀kọ́ àdúrà ìwọ sí ọ̀pọ̀lọpọ̀ àsálàtù fànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ìwọ sí ọ̀pọ̀lọpọ̀ tẹ̀sbí bóyá subhanallah wa bihamdi bóyá subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar bóyá la ilaha illallah tó mú nínú àwọn tẹ̀sbíhà Ha, ń ṣe fọ́lọ́n wàá mú yá háyù yá kọ̀ yú mọ̀ ìwọ wàá máa fawó kọ lọ sórí yáyù yá kọ̀ yú tọ́ ọ bá mọ̀ túmọ̀ rẹ̀ àti tó kó sábẹ́ ọmọ pé nákàlí tó lágbára ní nákàlí súnà gidi tí ò lẹ́bọ̀ nínú tí ò ní dípá àfa àkọ́ ọmọ fi pamọ́ pé à ah, máa fún yín nákàlí kan lọ́la kéye tó lè fún yín ẹ̀sán wá wá nílò ànábì ti fún wa nù àdìsí ànábì ò fi pamọ́ yá háyù yá kọ̀ yú òun là ń jẹnu yẹn wí àdá bàlìkísù dẹ́ẹ̀dẹ́wájú Suleiman ìmánì gidi ni sẹ́ẹ̀mọ ẹ̀ẹ̀mọ túmọ̀ yá mi ọba tí ó máa sẹ̀mí gbére ìtọ́sẹ̀lẹ̀ lánàá ọmọ ìtọ́sẹ̀lẹ̀ lónìí ìtí ó ṣẹlẹ̀ lọ́la ojú rẹ̀ tó ìwọ ni mò ń ọba tó lè dádúró ọba tí ò ní máa ìwọ ọlọ́run gbàdúrà mi ó kọ yẹn lágbára olórí àyà tí ni àyà tó lè bá fẹ́ mọ kùrìsí yù tó fẹ́ mọ ìtumọ̀ kùrìsí yù dáadáa tó fẹ́ mọ àsọ̀rọ̀rù ní kùrìsí yìí àwọn secret àwọn nǹkan tó pamọ́ sábẹ́ kùrìsí yù tẹ̀fsíru ayatil ahkam tẹ̀fsíru kan bẹ bàbá sọ́lé àlùfẹ̀mín àwọn ni wọ́n kọ́ wọn àparí tẹ̀fsíru yẹn tí wọ́n fi kú ọlọ́run bá ní sanwó lẹ́sàn-án rẹ̀ mujalladu méjì ni èmi ni nílé tẹ̀fsíru ayatil ahkam ti bàbá muhammad bọ́nu sọ́lé àlùfẹ̀mí wàláì tọ́ ọ bá ka tẹ̀fù sí irú ayátùlù kùrù sí ìyù níbẹ̀ ọgbà pọ́ lọ ń sàánú àwọn àfáà àwọn nǹkan tí mi ìmọ̀ rí láyé nípa kùrù sí ìyù tẹ̀fù sí irú ayátùlù àkáwọn bàbá ni mo ti kà á sẹ́ẹ̀rọ kọ́ ọlọ́run márùn tí ń bẹ́ẹ̀ yẹn àwọn ọkọ̀ ńlá ni aláwù taníjẹ́ aláwù ọlọ́run náà ní jẹ́ bẹ́ẹ̀ alahaiju ọlọ́run náà ní alkọ̀júmọ̀ taníjẹ́